بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وآله اليوم الذي سيجعل دونه رسول محمد عبد الله أقامنا ìforí kan lẹ ìdúpẹ́ èyí tó máa ń wáyé nígbà tí ìdára kan bá dé báyìí ìforí kan ìdúpẹ́ ìyàtọ̀ máa wáyé nígbà tí ọlọ́run bá tarí ìyàtọ̀ ìyàwó yìí. الله عنه مسلم بالبوارد الكريم عن النبي صلى الله عليه وسلم إذا أتاه أمر يسره قرأ تقوى بابن صلى الله عليه وسلم سكنا الدنيا أو يصر به àbí wọ́n mú dùnú yẹn wá fún wọ́n mú orin و این زمان مزیبار دونه خراب از سر زیدن شکران بلده عز و جل یا کم گوله لانی یعنی که آن بازوی فوری کنه لاتی فیتون در کلا زمان سلاح سلاح àbẹ́yìn ọ̀sà àdójúkọ kíbla kọfẹ́ sí àtọ̀ láàrin ìforíkanlẹ̀ yìí àti sùjúdù ti la ọ̀ ìgbà tó bá ti báyìí náà ó dá wa ń bẹ̀ ni wọ́n bá fún yàn ní ìròyìn pé ìyàwó yẹn bí wọn ìwọ tó yẹ lórí páyà sí pé ó rà sí sí a wọ́n máa lọ wọn jókòó wọn ní bàtà lọ́sẹ̀ ọ̀tẹ̀gbẹ̀ ó sàn fún yàn ní ìròyìn gbà òbí rẹ̀ náà fi hàn ọwọ́ àwọn òbí rẹ̀ àbí bàtà lọ́jà sí rọrùn lọ́jà sí kéèyàn sì náà ní kéèyàn sáré pẹ̀lú kan rẹ̀ láti fi ju ọ̀pọ̀ lọ. kò sí ohun táwọn ilé ohun táwọn máa ń wí fún sájúdà náà àwọn sọ̀tà náà ti rẹ̀ láàárọ̀ àwọn èèyàn náà yóò ilé ọ̀rọ̀ kára tó lè tún lọ lọ́wọ́. eléyìí àwọn náà pẹ̀lú sùúrù lè ṣe ìkọlù káwọn mùsùlùmí ká máa ṣe ó sì yániláyé wọn fún yẹn ní lóòótọ́ yẹn ní ẹgbẹ́ rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ jó ànídìjó ànídìjó tí yẹn ní ìdílé ní kéèyàn forí kalẹ̀ àti ìsọ̀fẹ́ fún àbúrò àtàwọn ọ̀gá ọ̀gá tí wọ́n bá ní àwọn mùsùlùmí ja ìjà wọn sẹ́gun lójú ogun. àdùnkù ewu kẹ́mbẹ́ ewu ní á ah, ti fún mọ̀lẹ́fẹ́ẹ́sì lè já ìlera ẹgbẹ́ ìdẹ̀tì ẹ̀kọ́ wàhálà tí wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ sí yẹn ní kí ní ẹ̀sìn yẹn kó lórí ìrìn òní ìdíjó òní ìdíjó nítorí ọ̀sẹ̀ náà ni ìṣòro ìṣòro ìwọ̀n forí kan lẹ́ حيث ورهلا في طلع الله بكم وأرادا ما تفعل قوة ما تابعكم وقوة ما تصنع سبحانك